الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ما بعد adáwọ̀pá fún ọlọ́mọba ọba tó láàrin ká ọlọ́mọba tí ó tún ṣe ọlọ́mọ fún wa láti di ìpàdé lónìí láti wá máa tẹ̀síwájú lórí ẹ̀kọ́ tá a kọ́ nínú tíra dáadáa tíra lọ́ọ̀ta ilé ìtọ́sọ̀rọ̀ nípa. Gracias. إرادة كونية خلقية òun ni ti àwọn ilé ayé kí ni tó yí òun yẹn kí ni òun yẹn lọ bá. ọjọ́ hmm. ìwọ ló gbà kúrò àná. ìrọ́dà tá a máa sọ yìí pé ìrọ́dà tó ń kẹ́ ọ ní ìyá tó àwọn kan máa ń ta kù kí ló kọ àwọn tí wọ́n ń ta àgbò gẹ́ni àwọn ọ̀dàrí yà wọ́n máa ń ta àgbò ìrọ̀ ọ̀dà tó ń yàwọ̀ níjà tó ń ta àgbò yà ọ̀dà ká bá yẹn gbà kéèrè yìí ni máa ń ta àgbò. ẹ̀yin lè gbà lọ́wọ́ wọn o torí béèrè yẹn ó wà tẹ́tíníkà dáadáa ju àkọ́kọ́ lọ síbẹ̀ náà ibẹ̀ kọ́ kí ni tí wọ́n ní rísì tàbí nípa. àwọn kọ̀dárí àtàwọn ọjọ́ kó máa tẹ́sí láàrín kò sí. ara ese ni también taco níta ni wọ́n ta kò ta ni wọ́n sọ ìyẹn lè mọ́jọ kura ni o fún ta ni wọ́n sọ ọ̀ya. ẹ bá ń ṣe pírítà àwọn ọmọdé olókòtò ọ̀ya. sọlọ bárakàlà bí kò tí yóò ti ta ti ta nítorí kí wọn fẹ́ fi àbòsí tì sí ọlọ́run torí pọ̀ sàlàyé dáadáa jẹ́ fún wa ó tira yìí O tira yìí ó tira <laughs> yìí ó tiẹ̀ sáré wá gbà á. ìrọ́dà yẹn ó kẹ́ ọkàn ó kẹ́ ọkàn ìrọ́dà yẹn a <laughs> àbájáde sọ. ẹni bá ti sọ ìrọ̀ ọ̀dà yẹn ó máa sọ àwọn tí wọ́n takò àti dídí àbí takò Torí ìrọ̀ ọ̀dà yẹn náà àwọn kan náà ò kún ta wọ́n takò sálà yẹn ti bẹ́ẹ̀ náà yẹ kọ́ àdìsọ́là ẹni tó bá ti sọ ìrọ̀ ọ̀dà yẹn kó sẹ́ni ó takò ọwọ́ ti dínkù ọwọ́ dínkù náà. àwọn wọ́n yẹ kọ́kọ́ sọ náà àtàlí kí wọ́n á gbé ọ̀yà ajẹ́ kọ́kọ́ gbé àbádọ́ àwọn ọ̀dọ́ sàràyà ó tún wà lọ́kọ̀ọ́ta tó máa ń pè é ọjà bàbá Aisha yẹn kan náà ìyẹn ń jẹ́ yìí náà o ọ̀yà ó tún wà lọ́kọ̀ọ́ mi àwọn ọmọ ń ta jàmúríyà jàmúríyà kan tó ta pọ̀ kí ni ìdájọ́ táwọn jàmúríyà. ọlọ́run àti tó yẹ kéde ọlọ́run àti ṣe ó wà ní Kùránì méjì ìrọ́dà alákọ̀ọ́kọ́ yẹn sẹ́wọ̀n kí ìrọ́dà méjèèjì wa kọ́lí kúnyìlá àti ẹ̀rí kan nínú Al-Qur'ani nìyẹn o fún iradatun shar'iyyatun amriyyatun kò sí Qur'ani bí eléyìí o ọ̀ya. insha Allah rabbil alamin irada ìwọ yẹn kìlómítà kọlùkìyà kàwọnìyà tó ń kọlùkìyà kó kọrẹ́tì torí pé ìrọ́dà yẹn náà ní jẹmọ̀ṣíà só ti yé wa bá wọn tọ́yìn alókun alẹ́ nìkan fún ìrọ́dà ẹlẹ́gbẹ̀ẹ́ náà kò ní bá lókè àgbégbàgbé ni torí pé màṣíà àti sọ́nsìn pé ìrọ́dà ló ń jẹ ìrọ́dà kàwọnìyà ní jẹmọ̀ṣíà. huh yuridu Allahu bikum al-yusra wa la yuridu bikum al-'usra náà àmì já tẹ̀síwájú bí tá a fẹ́ kà lónìí yóò wù ká farabalẹ̀ dáadáa pẹ̀lú bọ́lá ọdún tẹ̀lé wa torí pé kàlẹ́ náà á rí wípé ó sì yé wa náà tòní náà ó yé wa pẹ̀lú bọ́lá látàbí ló kò wọlé àwòhámù wọlé àtòdè kò wọlé àfọhámù. látàbí ló kò wọlé àwòhámù. ولا تدركه الأفهام ولا يسئله الأنام حي لا يموت قيوم قيوم لا ينام خالق بلا حال رازق بلا ملك مميت بلا مقام باعث بلا مشقة ما زال إثباته قديما قبل خلقه شيئا لم يكن قبله من صفته وكما كان بصفاته أزلية كذلك لا يزال عليها أبديا نعم هذا أقف الله وبابا تبارك عليه sẹ́ni tá a fa àwọn àìsàn bí báyìí àlàyé tó kún ni àti ìṣe àsọlójú àwọn ìgbàgbọ́ kan tí ò lálàáfíà táwọn èèyàn ń gbé káàkiri táwọn èèyàn fi ń jẹun tó ti sáwọn míì dọlọ́rọ̀ àwọn míì tí wọn fi jẹun tí ọ̀sán wọn dọlọ́rọ̀ wọn ti ta ti bẹ̀ sọ àìmọye ń dọlọ́rọ̀ bá mi kí ni ìgbàgbọ́ náà ìgbàgbọ́ náà òun ni wípé èèyàn lè mọ ọlọ́run ọba fúnra rẹ̀ sáà gbọ̀ mí àlàyé tí wọ́n fẹ́ ṣe ń bì í wọ́n di dìbọ́ǹkì mímọ kílèmù wípé èèyàn lè mọ ọlọ́run ọba fúnra ẹ̀ ẹ jẹ́ fún alápèjọ yìí àwọn kan gbà pé téèyàn bá bọ́ sáàyè kan téèyàn dá wà téèyàn bẹ̀rẹ̀ sí ni máa ronú nípa ọlọ́run téèyàn bá ronú dáadáa dáadáa dáadáa èèyàn padà mọ bọ́lọ̀ tí. ṣáájú ọ̀gá tí mo mọ̀ sọ yìí ìtẹ̀yìn àbá ronú dáadáa dáadáa dáadáa èèyàn ó padà mọ ti di gàgà tí ọlọ́run kò fira rẹ̀ hàn yìí ìyẹn fà á tóbi jẹ́jẹ́ kí àwọn míì wọ́n kàn lè wọnú gbó lọ ìyẹn fà á míì kàn lè wá kan kí kọ kí sínú rí kan wípé àwọn wà títí sẹ́rí àwọn èèyàn kan bẹ̀ yẹn máa ń pè wọ́n ní alimujassima kí ni mo pè wọ́n alimujassima òun làwọn tí wọ́n máa ń sọ wípé báyìí gẹ̀rẹ́ndẹ̀ wọn á fún yín ní structure ọpọlọ ṣe ni tẹ̀síìmù nìyẹn sálàyé látara dísìmù ni àti mo dísìmù lára àwọn sọ fún yín wípé bọ́lọ̀ ti rí ni ẹ ra àwọn míì jọ pé àwọn àtọ́lọ́jọjọ́ máa ń ṣe mítìn ẹ ra àwọn míì jọ pé àwọn ń bọ ọlọ́wọ́n ọba lọ́wọ́ ẹ̀ẹ́rọ àwọn míì tó sọ pé tó bá jẹ́ ọjọ́ àròfà ọlọ́run máa ń sọ̀kalẹ̀ pẹ̀lú àwọn màláìka tí ó gẹ̀ẹ́sì kí ẹṣin tí ó gàgbọ́ kì í ṣe lọ àwọn ẹṣin tẹ̀ mọ́ àìmọye lọ́pọ̀ nínú àwọn tí wọ́n sọ pé àwọn ọ̀rọ̀ lọ síbẹ̀ náà ibẹ̀ mọ́ àìmọye lọ́pọ̀ nínú ẹni tí ó sọ pé ń bọ́ lọ́hùn sọ̀rọ̀ kí ọlọ́run jẹ́ ń bọ́ òun náà sọ̀rọ̀ síbẹ̀ kìí ṣe àjọ kan mùsùlùmí tó lálàáfíà òun ni kéèyàn máa wò wípé bọ́ọ̀lù ń ti rí ni bọ́ọ̀lù máa gbọ́ mi yé kéèyàn lè fẹ́ sọ wípé òun fẹ́ ṣe tẹ̀sí sí wọn lọ wọ́n fẹ́ sọ pé bọ́ọ̀lù wọn bá ṣe rí ní súra rẹ̀ abẹ́ náà ni pé ọlọ́run dá àwọn ènìyàn ní àwòrán ara rẹ̀ ṣé bẹ́ẹ̀ ti gbọ́ rí eléyìí tó mọ̀ tó mọ̀ sí pé bá a ṣe rí yìí náà ni ọlọ́run mo rò pálá ayé mi ti yẹ ní a máa ń pè ní tẹ̀síìmù àwọn kan bá ń gbà ní mùjásíìmù ṣe wá rí àwọn míì náà ti ara báyẹn yọ tí wọ́n wò pé àwọn ronú kan ọlọ́run àwọn rí bọ́ọ̀lù ti rí àwọn rí wípé kò jọ ẹ̀dá tó dá kò jọ kankan látara bẹ́ẹ̀ tí sọ wípé ó ní nǹkan nínú tí ẹ̀dá ní ìtàbùkù rẹ̀ ni wọ́n pa àwọn ẹni àlùmọ́ àpèlà wọ́n sì ta àfẹ́yìn lọ́wọ́ lọ́wọ́ àǹjẹ̀mí ìsìfà wọ́n ní wípé nítorí pé kò jọ kankan ẹlẹ́mi lè sọ pé bí kùrùkùrù ló ṣe ẹlẹ́mi lè sọ pé nígbà tó ń rí ọlọ́run tọ́lọ́ máa fira rẹ̀ hàn báyìí kíní yẹn kan wá bí kíní kan báyìí ni kíní kan oríṣiríṣi nǹkan ni wọ́n máa sọ. ẹ jẹ́rìí wípé àwọn sófin náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n gbà pé tí wọ́n bá paṣẹ yóò ti kíní ìṣẹ́j téèyàn bá fa iṣẹ́ dé ààyè kan tó bá ṣe tẹ́rìbíyà tó ṣe tẹ́rìbíyà tó ṣe gbẹ tó bá yẹ lé nífà náà kù wọ́n á nífà náà kù yẹ kó ti tán sínú ọlọ́run ọlọ́run ti tán sínú rẹ̀ òkè ọ̀hún tiẹ̀ kò ní nǹkan kan mọ́ ọlọ́run nìkan ni ọmọ rí ṣé ẹgbọ́n tí mò ń wí báyìí wọ́n nìkan tí wọ́n ń wọ̀ báyìí kò ní rí wọ gangan ọlọ́run ni ọmọ rí àwọn eré mi lẹ́yìn ọlọ́run sáà yẹn ibẹ̀ yẹn làá fáwọn lọ o ṣé wàá rà àwọn tí wọ́n máa ń kílè wọn rú ẹ̀ wọ́n ní àwọn kankan tí wọ́n fi máa ń tọ́jẹ́ bákọ̀ tí wọ́n máa ń lọ. aláàkọ́ nínú bákọ̀ wọn tó lágbára òun ní ọ̀rọ̀ anábìwá Ibrahim alayhi salam wọ́n ní Ibrahim ta ló ṣe wá àti fún wọn á ní fúnra rẹ̀ lọ́mọlọ́ ní pé ó ronú kan lọ́nà ọlọ́run á fi ra wà á ní tí wọn náà bá jókòó síbi kan tó wá bẹ̀rẹ̀ sí ní máa ronú ọlọ́run ló fi yàrá rẹ̀ fún ọ. torí wípé Ibrahim dúró síbi kan wà á ronú wà á ronú wà á wo àwọn ohun tọ́lọ́wọ́n bá dá. sàlámà janna alayhi laylu rọ akẹ́wòkẹ́bà ìgbà tó ti gbélé sùn tó ti gbélé ti sùn. ah wàá wọ ibi káwọn káàbùrẹ̀ ìgbéra wọ ló sì mọ́lẹ̀ báyìí nínú òkú ọ̀là hàrà rọ̀bì à eléyìí ni ó jọ̀lọ̀ ọlọ́mọ ọmọ òun lélẹ̀ fọlọ́mọ àfàlà wọ́n lọ́la wòye kó láàfin ìgbà tó wọ̀ ọlọ́mọ fẹ́ tí ó wọ̀ ntí ọmọ bẹ ń gbà kan tí òní sí ń gbà kẹlẹ́ ìròlé jọlọ òde wọn ni sẹ́wọ̀n kí Ibrahim rẹ̀ múnú ó di tẹ́lẹ̀ tí tí ì sọ̀rọ̀ nínú torí ṣé láì bẹ́ẹ̀ pọ̀ ó tún mú fọ́ nígbà ọ̀ya orí òṣùpá ìgbà tó rí òṣùpá orí òṣùpá orí òṣùpá mọ́lẹ̀ ju àwọn àràwọ̀ kéékèèké lọ ó lé lè lọ lọ ìgbà tó lẹ̀ má tí òòrùn yọ nítorí pé òṣùpá náà ń gba ìràwọ̀ tiẹ̀ lára òòrùn sí bàmù nígbà lára rẹ̀ ìgbà tó nǹkan kan bá ti yọ kò sí sí kò ní sí nǹkan kan mọ́ á ó rí pé òṣùpá náà tó wọ̀ tàbí òṣùpá ti lè wọ̀ yẹn kò lè jọ lọ ó ní ìyẹn ní ìsọ̀lọ́ wọn ó wá nílà ìlàmù yáhìdì ní ẹ̀rọ bí láàbù náà ní àmì ẹ̀kọ́ mi bọ́ọ̀lì lọ́dọ̀ ọ̀run bá fọ́nà àwọn òun sọ. ókè ó tó tẹ̀síwájú lẹ́yìn tó òun náà tó lóṣù kéré wa tóbi òdúgbò ilé ayé lọ́mọlẹ̀ ó lòun náà lọ́nà. ṣé kí àwọn àgbìyànjú yẹn ìgbìyànjú lórí àti fẹ́ mọ́ lọ́wọ́ sáà lọ́n tí ń sọ yìí ibẹ̀ làwọn kan wá máa dúró sí wípé ìgbà tó rọrùn náà ó lé lè lọ́lọ́ ẹ̀hádà àkìbárò eléyìí tí mo rí ó tóbi ju àwọn tí mo ti ń rí tẹ́lẹ̀ lọ ṣùgbọ́n palama apala kọ́ra yà bọ́ mi ní ìbàrí ohun mi má tó ṣe ìgbà tí yẹn náà wọ̀ ó lè gbá eléyìí náà lè dọ́lọ́ ìgbà yẹn lọ́lọ́ wá rí yàrá rẹ̀ fún lẹ́nu ẹ̀yọ́ ó wá dọ́lọ́ sáà jọ mi wọ́n á ní Ibrahim mọ Ọlọ́run pẹ̀lú jíjọ pọ̀ síbi kan nírònú nípa àwọn ohun tọ́lọ̀ ń dá àtìlẹ́ ayé ọlọ́sùn padà fúnra rẹ̀ náà wọ́n á wá nírú ẹ̀ òun ni tánàbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam náà ṣe nígbà tó rí àwùjọ rẹ̀ lórí nǹkan tí wọ́n ṣe mẹ́ tó wá yẹra fún wọn tí wọ́n lọ nù ọgọ́rùn-ún Hira ẹ̀ẹ́dì kóhùn náà ńlọ ronú bẹ̀ náà ni kèyí bẹ̀ náà ló náà sì ti wà tí mọ̀lẹ́kà fi wá bá tó nà bí wọ́n lọ. mo rò pé ẹgbọ́n nǹkan tí sọ yìí ṣùgbọ́n ní wípé téèyàn bá lè ronú dáadáa yóò ronú kan lọ sáà gbọ́ mi ìyẹn làáfà wa wá gbà lérò láti dán ọ̀rọ̀ padà sí àwọn ìrìn èèyàn mẹ́ta lẹ́nu alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta asòfìyà àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn làwọn fún yín knockout mọ̀lùkọ́ àjọmi yìí ó fẹ́ ṣe rọ́jò fún mùjásímà fún mùàkúrẹ́là fún sòfìyà mọ̀lùkọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ yìí àti ti ń jẹ́ bẹ̀ alákọ̀ọ́kọ́ tí ń jẹ́ ni àwọn tí ń gbà pé ọlọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì làwọn tí wọ́n sọ wípé ọlọ́run ọ̀bọ òtí ẹ̀ níròyìn kankan torí wípé ìgbà tó fi ra rẹ̀ hàn wọ́n àwọn kò sí nǹkan tó jọ mùrùpálá yẹn mìtì wọ́n wà ní gbogbo sípa rẹ̀ kò sí kankan ẹlẹ́ẹ̀kẹta làwọn sunfi tí wọ́n gbà pé tí yẹn bá fi sin ọlọ́run débi ìfànà yóò rí ọlọ́run yóò sì tàn sínú ọlọ́run kọ̀dẹ̀ ní ìjẹ̀dùn àmọ́ àfọlọ́run gbọ́dọ̀ pa àlàyé mi tiẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí làáfà wa kó pọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ ń bi àtàláyé tá a padà ṣe lórí ẹ̀ wọ́n ní pé látàbí ló kò wọlé àwòhá àwòhámù nínú èdè lárúbáwá lóra àti jámọ́nà ní fún wàhámù wàlúwàhámù àgọ́n àwòhámù àgọ́nùn kéèyàn kà máa ronú ó kà máa lérò ó kà máa lérò bó ṣe wúlẹ̀ kí èrò rẹ̀ kó jẹlẹ̀ tó kó sì ga tó kò ní ronú kọ́ lọ. mo rò pé àlàyé mi ti gbogbo ohun tí ẹ̀dá bá ti lè ronú kàn ọlọ́run bá yàgò sí ìtàn sáájọ́ tí mo sọ yẹn gbogbo ohun tí ẹ̀dá bá ti lè ronú kàn ọlọ́run ṣe kí o ọlọ́run yàgò sí ìtàn ẹ wà ní kí balabọ̀ ẹ jáde gbólóhùn tá a máa lò láti ẹ̀ fúlọ́gbọ̀n tẹ̀kí pálàkọ̀ ó ń lọ sókè ó ń lọ sókè sára ẹ̀mìjẹ bó ṣe wá wulẹ̀ kó máa lọ tó kó máa lọ tó kò ní mọ lọ. mo rò pálá ẹ̀mìjẹ àgùrọ̀ náà èèyàn ò lè máa ronú èèyàn ọba àlọ́ lé gbogbo sínú yàrá kan èèyàn ọba àlọ́ wọ àyè èèyàn ọba àlọ́ wọ lójú lọ ó lè wá ronú títí tí kò wá lóhùn lóhùn wọn náà wọn ti mọ bọ́lá wọn wọ́n á jẹ́rìí kò hùwù alákàá fáhàmù ó yàtọ̀ sí wàhámù wàhámù ni èrò fáhàmù làgbọ́yé bó ṣe wulẹ̀ kéèyàn wá ìmọ̀ tó kí ìmọ̀ rẹ̀ kọ́kọ̀ tó ìmọ̀ rẹ̀ ò lè pọ̀ títí títí títí kí ìmọ̀ rẹ̀ wá débi kọ́mọlọ. mo rò pa láyé mi ti torí pé àlè dọ́rọ̀kì òun ni kéèyàn mọ nǹkan tán gbọdọ̀pá láyé mi ti débi pé èèyàn máa bí nǹkan mo ti rí gangan àbí kọ́ mi kàn ṣe rí bó ṣe múlẹ̀ kí fáhámù èèyàn àgbọ́yé èèyàn kó jinlẹ̀ tó kí ìmọ̀ èèyàn kọ́pọ̀ tó kò lè dé ṣé ìdí tá a máa fi mú kí nìyẹn wà owó ni ṣé rí fáhámù àgbọ́yé níta máa ń mà táwọn ọmọ ẹ̀ ní ìyẹn mà àwọn onímọ̀ nípa làákàyè àtọgbọ́n wọ́n ní méjì àwọn akẹ́kọ̀ọ́ ń bẹ àmàmà pẹ̀lú nǹkan tó lọ́wọ́ bá dá ma wà nínú àwọn hawas bíi káàrí mọ̀rọ̀pá láyé mi ti bíi ká gbọ́ọ̀rọ̀ bíi ká tọ̀ bíi ká gbọ́ mọ̀rọ̀pá láyé mi ti gbogbo àwọn kan yẹn ìdọ́rọ́kì mọ̀rọ̀pá láyé mi ti ìdọ́rọ́kì. ẹ̀ẹ́dẹ̀ ni wípé òun nípìnlẹ̀ mọ̀nyìnìyàn síbẹ̀ ni àbíbẹ̀ àbíbẹ̀ kọ́ torí kí ìgbà tó lọ́rùn tó láàrin ká tó dá wa sílẹ̀ ayé àwọn kankan wallahu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'an ọlọ́run ní ọlọ́run yọ nínú àwọn àyà yín àmà síbẹ̀ na àmì bẹ́ẹ̀ kọ́ nígbà tí yàrá bá fi ọ̀yàn sọmọ rẹ̀ lẹ́nu kọ́ mọ́ bí tọ́yàn wà tó mi wá ń jáde mẹ́ yóò mọ̀ kí bẹ́ẹ̀ ló ń dì mú wa síbẹ̀ ní àmì bẹ́ẹ̀ kọ́ yóò mọ̀ tó bá yá yóò padà máa rí àwọn akẹ́kọ̀ọ́ kan lẹ́gbẹ̀gbẹ̀ rẹ̀ síbẹ̀ ní àmì bẹ́ẹ̀ kọ́ tó bá padà yá yóò padà máa dúró àwọn akẹ́kọ̀ọ́ yóò lóhùn yá rẹ̀ síbẹ̀ ní àmì bẹ́ẹ̀ kọ́ tó bá padà yá yóò náà máa dúró àwọn ọ̀ràn kan lọ́lọ́run fi ní wájà alàlákùn sàmà wal absara wal afida làálàkùn tọ́sùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tó lọ́wọ́ yín jáde nínú yáyé ẹ̀ mọ́ kankan ṣùgbọ́n padà ṣe tí gbọ́ fún yín ẹ̀ mọ̀ wá gbọ́ mọ́ ọmọ odò ya rẹ̀ kọ́ tí yàrá bá jáde nínú yàrá kan tí yàrá bá sọ̀rọ̀ báyìí ẹ̀ rí jọ́ kí wọ́n fẹ́ kí yàrá wá gbé òun ọlọ́run fún yín nídìí náà yóò mọ̀ dáhùn akẹ́kọ̀ọ́ kan ọlọ́run fún yín lọ́kàn ọlọ́run nítorí pẹ̀lú àwọn adúpẹ́ nǹkan àkọ́kọ́ nìyẹn ọmọ ọmọ ẹ̀ ènìyàn òun ni àwọn nǹkan tó bá mọ̀ pẹ̀lú hawas ṣé wàá rí nínú ọmọ ẹ̀ ènìyàn òun ni nǹkan tí ọmọ ẹ̀ ènìyàn máa ń mọ̀ nígbà tó lọ́nà tó láàrin ká bá gbọdọ̀pálá yìí ti tó lè ṣàfiwé ìgbà yẹn lọ́mọ èèyàn mọ̀ wá lò làákàyè rẹ láti fi máa òun ni nǹkan tí èèyàn ń pẹ̀lú làákàyè látara àmọ̀kọ́rọ́ náà wẹ̀lẹ̀ yà sí. yìí ẹjọ́ fún alákòjú rẹ̀ ẹ pé iná lélẹ̀ síbẹ̀ bọ́ọ̀bù lélẹ̀ ó sì tán náà eléyìí tó láàsì mẹ́ pé bọ́ọ̀bù tọ́yìn nígbà tí rírí tí mo rí eléyìí mo fi mọ̀ kí bọ́ọ̀bù ni kó sì tànà síbẹ̀ náà ibẹ̀ kọ́ rírí tí mo rí tọ̀hún yẹn náà ó ní mo fi mọ̀ kí bọ́ọ̀bù ni ó sì tànà síbẹ̀ náà ibẹ̀ kọ́ tọ́yìn ṣùgbọ́n nínú méjèèjì ìka tóbi jù kan lọ síbẹ̀ náà ibẹ̀ kọ́ mímà pé kan tóbi jù kan lọ kì í sọ̀rọ̀ ẹ̀wá sí ọ̀rọ̀ mọ̀kọ́rọ̀ náà wẹ̀lẹ́yàsì síbẹ̀ náà ibẹ̀ kọ́ tí n bá wá ṣe kìyàsù pẹ̀lú bí mo ṣe ń wele tí mo ń wele màá ní tọ̀hún yẹn tóbi jọ lè lọ làákà yẹn mo fi mọ̀ yẹn ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ làákà yẹn ni làákà yẹn yóò di mọ̀ wípé kí ni ládàá tí wọ́n gbé bọ́ ọmọ yẹn òpin òpó lòun náà ṣùgbọ́n tá a bá wúlò òpó eléyìí àtọ̀pó eléyìí òpó eléyìí tóbi jù lọ síbẹ̀ ní àyè bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n màá kọ́kọ́ lo ẹ̀wá sí láti mọ̀ méjèèjì náà lẹ́yìn ìgbà náà máa lọ làákà ìmí láti ṣe mọ̀ kọ́rọ́ náà láàrin ápẹ́tà bá wò eléyìí ó tètè kan eléyìí ó láàsì jù lọ ṣàǹkẹ́ mọ̀ kọ́rọ́ náà kí ló fà á torí pé igi lélẹ̀ ìkan lè jẹ ike ìjẹ sìmẹ́ǹtì sálàyé mi fi tá a bá wá ṣe kìyàs látara fífi nǹkan wé nǹkan ntọ́mọ̀ ẹ̀jẹ̀ ènìyàn ọmọ tẹ́lẹ̀ yọmọ síbẹ̀ ní àbí bẹ́ẹ̀ kọ́ lápẹ̀jùwe àwọn ọmọ ẹ̀jẹ̀ ènìyàn àárín nǹkan tó pupa kíní pupa ọ̀dà ni ọ̀dẹ̀ ilé black ni a ní ìdí kọ́lọ̀ kan tó yàtọ̀ sí méjèèjì tí a mọ̀ kí tá a bá kó méjèèjì papọ̀ kọ́lọ̀ mi ò jáde síbẹ̀ ní ayé bẹ́ẹ̀ kọ́ èyí kankan la mà látara pé a lo nǹkan tó wà lọ́wọ́ wa ìyẹn làwọn afọ àwọn àgbà lérò pẹ̀lú fáhìmù nígbà tó sọ yìí wà látàbí lóru hu àlàfáà sẹ́ǹkì jámù yìí so gbogbo ń tẹ́ ẹ mà pẹ̀lú àwọn hawasi àti ń tẹ́ ẹ mà látara mọ̀kọ́rọ́ náà wà lè kíyàsí bó ṣe wulẹ̀ kí méjèèjì ó tó ẹ̀ lè mọ bọ́lọ̀ tì sáàgbọ́ mi sáàgbọ́ tí mò ń sọ yìí báyìí ó ní látàmú lọ́kọ̀ọ́ yìí àwòhámú wàlá tó dirí kò wú àlàfà ẹlòmíì ṣe dùnú ó gbá rìsáàtì ìmàlólò láàbù lọ́lọ́ rìsáàtì ló ṣe bó ṣe wulẹ̀ kéèyàn máa rìsáàtì tó kò lè rìsáàtì kan bó ṣe wulẹ̀ kéèyàn ọ̀làjú tó kímọ̀ èèyàn ò tó ìmọ̀ àríwò ní gàgàgà kọ́ wá gàgà kó mọ bọ́lọ̀ tìrì sáà jọ mi ìyẹn ni wàá mú wa padà síbi ọ̀rọ̀ anábì Ibrahim aleyhi salatu ọ̀rọ̀ Ibrahim tí wọ́n sọ wípé ọmọ ọlọ́run ọba fúnra rẹ̀ látara àrùn ẹ dákun ṣé Ibrahim mọ ọlọ́run ni àbọ̀mọ̀nà ẹ sọmọ ọlọ́run ni àbọ̀mọ̀nà ọmọnà ọlọ́run ṣe hìdáyà fún látara an-nazar wa tafakkur wa ta'ammul fi khalqihi mímọ ronú sí àwọn tọ́lọ́run dá àti ríronú sí agbára ọlọ́run tó fi dá ọlọ́run tara abẹ ṣe mọ̀nà fún ni ṣé lẹ́yìn tí Ibrahim sọ pé òun mọ̀nà tó sọ wá sọ bọ́ọ̀lù ti rí fún wa sọ wá sọ pé lọ ẹ dá mi lóhùn ẹ já padà sọ́dọ̀ àdàbà Muhammad sallallahu alaihi wa sallam ibi tí alẹ́ mi ti lọ jókòó títí lọ ronú nípa ọlọ́run tí ń lọ ronú nípa ọlọ́run àbí lọ sí jọ́sìn wọn tó wà ní hadith ìfìlẹ ìwé yàtọ̀ hàlùlẹ mọtòtù wípé yàtọ̀ abad ìbáàdà ni lọ sí ìbáàdà àtàyè jàhìlíyà ṣùgbọ́n láti bẹ̀ náà ṣé ọlọ́run wá rí fílẹ̀ ara rẹ̀ fún ni àbọ̀nà jìbìrìlù sí ọ̀nà jìbìrìlù sí tó bá rí bẹ́ẹ̀ a lè ronú títí bó ṣe wulẹ̀ kí ronú wọn sẹ́yìn bá ah ṣe bí wẹ̀ bó ṣe máa jẹ́ ni nígbà mi yóò ni àbí bẹ́ẹ̀ kọ́ a máa ronú ọ̀dà ẹ fún yín lápẹ̀jù ẹ̀. èèyàn mélòó lórí túùkù rí inú wa mi torí túùkù gàgàn rí láàrin túùkù gàgàn tó rí tí ò kú tí ẹ ṣe píkítọ̀ tí ẹ ṣe àwòrán rẹ̀ ọ̀kẹ́ wọ́n wà rí ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a wà bí láàyè ṣé bẹ́ẹ̀ ni àbẹ̀ kọ́ ṣùgbọ́n ẹ máa wo ẹ máa bí tùkù ṣe yá ìpẹ́ ẹ náà kó wọlé tùkù jọ ọjọ́ ẹlẹ́dẹ̀ ṣé ẹ mọ̀ pé ẹ mọ̀ tùkù ṣùgbọ́n ẹ mọ̀ ẹlẹ́dẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ó ti wò ó gé bó ṣe láì èyí ó ti máa wí pé tí òkú ọjọ́ àbí ṣùgbọ́n ajẹ́ pé kò ní gaba síbẹ̀ ní ayé bẹ́ẹ̀ kọ́ ajẹ́ pé yóò sanra ajẹ́ pé ó súnmọ́ kó náà sẹ́nu sọ́ọ̀tì síbẹ̀ ní àbí bẹ́ẹ̀ kọ́ ọdẹ ajé fún alákòjú tí gbogbo àwọn tá à ń làmàgìlìtì ti o tí mo mọ kọ́ tí mo lè sọ tẹ́ tètè mọ́ mo mọ̀ mọ̀ dá ba gílítì ni ṣé o lo ara ma gílítì àwọn èèyàn máa ti jẹ́ bẹ̀ ta ló ma gílítì ẹ̀yin ma gílítì ẹ̀ ma gílítì ẹ̀ ọ̀dọ̀ yìí mẹ́ta wọ́n ọ̀dọ̀ yìí mẹ́rin èèyàn mẹ́rin ló ma gílítì ọ̀pọ̀lọpọ̀ tó àmì ìlọ́mà mọ̀ mọ̀ mọ̀ bóyá ni mò ń sọ ọ̀dọ̀ àmùtìgbọ́ ṣé ẹ rí agílítì ó tóbi ju láǹgbà lọ ṣùgbọ́n kọ̀tọ́ ni ẹ sá máa ọ̀nì ọ̀nì kò tó ọ̀yìn ṣùgbọ́n ó tóbi jù láǹgbà lọ kí ló lájú ẹ̀kọ́ jẹ́ àǹtà orí yìí pé ṣé ẹ̀mọ́ kí kọ́ lọ́dọ̀ lẹ́fì má bá mi sọ fún yín ẹ ẹ̀gbọ́n ní tí mo fẹ́ jẹ́ ẹ̀gbọ́n yé mo fẹ́ jẹ́ ká ẹ̀gbọ́n tá a bá ń sọ ń bí iye ṣé ẹ̀mọ́ pé mi sọ pé àǹtà mọ̀ ń sọ ọ̀pọ̀lọpọ̀ sí mo ti ń jágilítì ṣùgbọ́n pẹ̀lú ojú láǹgbà lọ kò tó ọ̀nì àǹtà àǹtà sì ní jágilítì ó náà ní jalè bá mo rò pálá yẹn mi tiẹ̀ ẹ́ẹ́ ní wípé pẹ̀lú mọ̀kọ́rọ́ náà yẹn àti líle ronú sọ́kùn ẹlòmíì síbẹ̀síbẹ̀ náà kò ní màá o ojú là ń gbà lọ ọ̀tá ń ta irú ẹ̀ náà kò wá yẹn náà níbo ni máa ń gbé kò <laughs> ní ronú lọ síbi bá ń ta níta bẹ́ẹ̀ ló bẹ̀ ni pé ẹ̀ẹ́dì wípé ńgbà tá a sọ ń tọjọ látara àfiwé àmọ́ ti ṣe síbẹ̀ ìfàgbẹ́ kọ́ irú àwọn àfiwé báyìí kò lè dìbò lọ. èèyàn máa ń wọ̀ kí mathematics kan àwọn ansa téèyàn ọmọ tẹ́lẹ̀ síbẹ̀ ní abẹ́ kọ́ bá a ṣe wà yìí tó o bá wọ̀ kẹ́ two plus two plus two minus one plus two ẹ wọ̀ ma mo ti sọ síbẹ̀ ní abẹ́ kọ́ tó yẹ lómi tó wà fẹ́ yóò yẹ tó sọ náà yóò wà yìí ṣe calculate ẹ̀ two plus two plus two minus one plus two ọjà ti rí ayé nìkan ó ti lànà <laughs> ládùúgbò tún tí mo ti plus ní ẹ̀jẹ̀ á minus ẹ̀ pẹ̀lú wa tí mo ti plus ẹ̀ para ẹ̀ kì í ṣe àìsàn ààrẹ mo ní ìdìbò kẹfẹ́ sọ ni pé sẹ́yìn kí tá a bá wọ̀ kẹ́ bàtúwájú ti ti lọ <laughs> ẹ sáfi sẹ́wù lọ́rùn lẹ̀ èyí wọ́n sọ ni pé gbogbo ẹni sọ pé sọ́ọ̀bù ò ní ó wọ̀ kẹ́ síbẹ̀ náà bẹ̀ pọ̀ ṣùgbọ́n nígbà tó wọ̀ kẹ́ ó kẹ́ ẹ̀ jáǹsà. èèyàn wá yẹ wọ́ọ̀kì ẹ̀kan lọ sáà tó sọ yìí mo fẹ́ já gbọ́ yẹn dáadáa kò sí bó sí sì lè wọ́ọ̀kì tó sẹ́ẹ̀rì ti fi wọ́ọ̀kì ma sẹ́ẹ̀ máa kékeré sí náà ìmọ̀ ni ìmọ̀ kìyàsì síbẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ kìyàsì ni méjì tá a pọ̀ àti tá a yọ a gbà ní nìyẹn kò yàtọ̀ sí nínú ká mọ̀ pẹ̀lú hawasi wa àwọn ní sense organs àwọn ní sense organs ń mọ̀ nǹkan tá a bá rò mí àwọn èlé ìtọ́jú náà àti èlé ìtọ́jú síbẹ̀ ní àyè bẹ́ẹ̀ kọ́ torí pé eléyìí tó ojútùú òní yòòrù eléyìí tó gbóná ọmọ yòòrù lókè tá a bá fọwọ́ kàn láì wo orí ẹ̀ ó lè má yòòrù gbà mí bọ́tà bá fọwọ́ kàn eléyìí tó lọ́wọ́ àti eléyìí tó tutù àmọ́ tọ́lá yìí ti látara abẹ́ àti tómi tó tutù àti tó gbóná ṣùgbọ́n gbogbo orú lílo hawasi báyà àlè fún ọlọ́pàá sáà gbọ́ mi yé bẹ́ẹ̀ náà ni làákà ìlílò mo rò wàhálà yẹn mi ti a ah, omi ìgbóná téèyàn bá dara yóò bó yẹn lára tóró ni a ah, omi eléyìí tutù a sì ní ìdí omi tó lọ́wọ́ọ́rọ́ ẹ̀yẹn jáde atútù mọ́ ètò gbóná ṣé ètò lọ́wọ́ọ́rọ́ jáde bí àbí òní jáde yóò jáde mọ̀kọ́rọ́ náà àti kìyàsí ni ẹ ti rí yàtọ̀ láàrin fífi hawasi mọ̀ nǹkan àti ṣe mọ̀kọ́rọ́ náà láti fi mọ̀ nǹkan ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò síbò wá sí ni nímọ̀ yẹn tó lè mọ nǹkan fi wé nǹkan tó tó lè mọ nǹkan fi jọ nǹkan tó tó yẹ kí ọkẹ ọlọ́run onírúurú yìí báyìí nítorí báyìí wọn náà ló dẹ̀ dà alẹ́ ara ṣe rẹ̀ tó báyìí ẹ̀hẹ́n ó ní malẹ̀ òkè tá a bá wù dáadáa báyìí ni ó ṣe rí ó ní mọ́ ọlọ́run bàbá ẹ̀ láìláì sáà gbọ́n tí mo ń sọ yẹn yé làáfà wa fi sọ yìí kí látẹ̀bílógún òun yìí àwòrán àwọn tí wọ́n láwọn ronú àwọn aronú kan lọ́wọ́ wọn ronú kìsù ìsọlọ ní àrùn lókun èyí ò lè ronú títí títí títí kọ́ wá ti bí ìrònú wọn lọ mo rò pé mi yé àwọn tí wọ́n bá lọ sí kí n fi tí mo ń ṣe ilẹ̀ ni mo rí ọmọ mọ̀ká ẹ̀ máa lọ sí ń sọ ọmọ ilẹ̀ abẹ ọsẹ ọ̀rọ̀ ajúmọ̀ mi títí títí ó rí pé sọ̀rọ̀ ní wàá nà ká aṣáájú tó ń sọ aṣáájú ni yóò dọ́dọ̀ ẹ̀ mọ̀ wọ̀nyí pèmí tí wọ́n bá ti rí kó wá pèmí ẹ̀ ṣàlà yóò débẹ̀ ẹ lẹ̀ ẹgúsẹ́ avde sọ́wọ́n ní wàá gba tí mo sọ avde kó ló ṣe wá rí ọ̀dà àmọ́tá ti gbọ́ ọlọ́run sọ̀rọ̀ jọ̀lá lọ ẹ̀dá àmọ́sọ̀rọ̀ mi yé wa báà jẹ́nsá àti rí yàtọ̀ láàrin awham àti afham ṣé rí ẹni tó pọ̀ jù tẹ́ ẹ bá ti wo nǹkan tí mo sọ ẹ ti rí pé àwọn tó pọ̀ jù nínú àwọn tí ń sọ pé àwọn ọmọ ọlọ́run àwọn ní fanáwó àwọn ṣe kíni awham ni wọ́n ń kó káàkiri wàhámù wa inna dhanna la yughni min al èrò kéèrò ni èrò èṣù nígbà yẹn bá jókòó síbi kàtọ́ bá ronú títí títí àǹjẹ̀ náà wà bá làǹjẹ̀ náà wà á pè jẹ́ká yóò rí àwọn nǹkan kan nígbà tí yóò bá rí nǹkan tó dáa mọ́ èyí kú náà lókùn tí ó rí ẹlẹ́mìíràn ni òun sùn báyìí bọ́lá ń ṣe fi ara rẹ̀ hàn wọn. wọ́n á rí ọlọ́run báyìí kedere ọ̀la làkàlà ọ̀sàlálà. bẹ́ẹ̀ náà ni tẹ́yìn wá rò pé ibi táwọn ní màdé tàbí bíi táwọn gbìyànjú dé nínú ọ̀mà àwọn ti wọ́ọ̀kì mathematics àwọn ti ẹkisiperimenti àwọn ti sẹkìnì kan àwọn ti lọ ka sampo kan sáma lápẹjúwe àwọn bá dikitẹti ọlọ ẹ ní dikitẹti microscope lè rí gbogbo ẹni tó lòun fẹ́ rí ọlọ́run ọba tó láàrẹ ga láyé ọlọ́run ọ̀dà fún wa láti rí àwọn tí wọ́n súnmọ́ ọlọ́run ọba jù láyé nínú ẹ̀dá làwọn tí wọ́n gbóhùn ọlọ́run direct. kánú wa lánàá bí wọn mú sàlẹ̀ sọ̀rọ̀ alẹ́ musa ń gbọ́rọ̀ ọlọ́run direct tọ́lọ̀ gangan bá a sọ̀rọ̀ ah wọ́n á fẹ́ tí mò ń gbóhùn rẹ̀ tá a sọ̀dọ̀ sọ̀rọ̀ gbogbo gbà ọ̀yẹ̀ kì í léèrè ìyẹn ló fà á tó fi sọ yìí kí rọ́bì ni à ń rò ilẹ̀ yìí ebi wọ́n mọ̀ ń sọ̀rọ̀ tí ń gbọ́ yìí ah ẹ̀ ń tẹ́yà ń gbọ́ kétékété tí ẹ̀sẹ̀ pé yà ń gbọ́ pétépété tẹ́yà ó wò pé ibi tó wà sí ìyàn díẹ̀ náà. mo ń gbọ́ kétékété ni ó túmọ̀ sí pé ó súnmọ́ ibi tí mo wà yí pẹ́kípẹ́kí nǹkan kan lọ́kàn bọ̀ ọ́ lójú nínú èrò ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí n fi rí ọ tó bá rí bẹ́ẹ̀ jẹ́ ń rí ọ ẹ dàkú kí lọ́lọ́run sọ fún kí lọ́lọ́run sọ fún ọ́ọ́lá ni ó lè rí mi ní ìsìn torí ń dá ojú ọmọ ẹ̀dẹ́ yìí kò lè rọ́ láyé. á kú nínú ara yìí ná tara yìí ọ̀tàn kí ó wà sẹ́kù ẹ̀mí tó sọ ara dára tó lè sẹ̀mí ìgbà náà látò lè rọlọ́ ìyẹn sì dọ́jọ́ àlùkẹ́yà bọ́ ọlọ́mọ sí ilé ìwé àti ẹ̀yìn ṣùgbọ́n níbi ọlọ́mọ bá lọ́jọ́ àlùkẹ́yà mọ̀ tá a tún sọ yẹn náà kò ní sí ìdúró kù mẹ́ torí lọ́lọ́run sọ pé láàtò kéde kó lè sọ̀rọ̀ tó sọ yẹn àtàyé àtọ̀run torí ìdúró kù ní kó kí yẹn mọ̀ nǹkan tán màrífà tó sẹ́yìn kà máa yìí kéèyàn máa nǹkan bí nǹkan yẹn ṣe rí gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ òun ni ìdúrọ̀ sálàyé mi ti ìyẹn ò ní pọ́sí ilé fi jẹ́ ọjọ́ ike kí ni àlá àmọ̀ wò ilá rọ̀bì ha náà dérò àmọ̀ wò ọlọ́run àmọ̀ wò ojú ẹ̀ ṣùgbọ́n kìí ṣe pé àwọn àrí pé bó ti mọ ní àbí bó ti tóbi tó ìyẹn ò ní ṣe é ṣe fọmọ ẹ̀dẹ́ ènìyàn bóyá láyé àbí lọ́run mo rò pàlàyé anabi amusa aleyhi salatu wa salam bọ́ọ̀lù ọ̀sìn fẹ́ràn rẹ̀ tó bọ́ọ̀lù ọ̀sìn pàtàkì rẹ̀ tó bọ́ọ̀lù ọ̀sẹ̀ kún àlétò tọ́lá ni wákà lámà Musa tẹ́kílẹ̀ mà ọlọ́run bá Musa sọ̀rọ̀ ní ìbásọ̀rọ̀ gidi ni kìí ṣe ìbá ti alárìnà abóòdùfọ̀ abẹ́nìkan wà mọ́ bá sọ̀rọ̀ ni já àmúsá límì kọ́ọ̀tìnà Musa láti bá ti bàbá ẹ̀kọ́ wa tó dé ọlọ́run bá rẹ bá sọ̀rọ̀ ọlọ́run bá sọ̀rọ̀ ńgbọ̀rọ̀ ọlọ́run ó wí pé ọlọ́run jẹ èrè ọ ebi tó bá rọ ọlọ́run yóò mọ bọ́ọ̀lù ti rí gangan wọ́n pe tí mò ń gbóhùn rẹ̀ ó yẹ lè rí ṣùgbọ́n kí lọ́lọ́run sọ fún lantaron ó lè rí mi ṣùgbọ́n sẹ́rí ọlọ́run tó bá fẹ́ràn èèyàn kò sí tó ṣe fún yàn láyé yọ̀fẹ́ kọ́kẹ́ èèyàn balẹ̀ ọlọ́run mọ̀ pé àná ìṣòro lè má wà fọkàn rẹ̀ tó fún pé ọlọ́run tọ́ ọ̀nù tọ́lábù rẹ̀ dáhùn ṣùgbọ́n ọlọ́run fẹ́ tí ó yẹ wípé dáadáa mo ṣe sí ọ mo ṣe lóòlè rí mi yẹn wà láti ní ń gbọ́rọ̀ ilẹ̀ ìjọba yìí máa wò kéèyàn fàyẹ́nì sàkọ́rọ̀ màkà tókè ń bá tún sẹ́kù níbi tó wà tí ò dòkú tí ò tán kọ́sọ́ pàtàrọ̀ kò ní pẹ́ mọ́ pápápá lórí ọlọ́run fàlámà tàjálà rọ̀ kó wọlé ìjábá yìí jàálà mọ̀dàkà ìgbà tó lọ́run fi ara rẹ̀ gan òkè òkè ń dòkú ó kú dànù òkè ń kú dànù báyìí bí wàkọ́rọ̀ Musa sọ̀yìn bọ̀ Musa náà dákú ẹ mọ̀ pé tí wọ́n bá ju bọ́ǹbù gan-an àwọn tí máa ń yìnbọn gan-an tí wọ́n bá yìnbọn mí lẹ́gbẹ̀ẹ́ yẹn yẹn lè dákú kátó wá ní kí odidi òkè ó kú dànù Musa dákú. ẹni ọjà kú kò lè mọ bí ọwọ́ àmọdé mi wí pé yóò wà ní ìrètí pé òun tó sẹmí mọ ǹjẹ́ ìyẹn bá tún dé ayé ìyẹn tó máa mọ pé ok <laughs> ok i see dey ìgbà tó náà wà ní kó ń ilé ayé tó yájú ó ní tumutu tó bá tó ló béèrè èmi àgbà ẹ sallallahu alaihi wa sallam tọ́lọ̀ ń gbé kú wọlé tó kúrò tọ́lọ̀ bẹ́tì nọ́pìs ẹ wà wọn anábì ọlọ́run tó bá pàdé ó tún wá gbàbẹ̀ lọ́sọ́nà ó di aláàkọ́ ó láwọn ń torí ó dẹ́lẹ̀ kejì ó láwọn ń torí ó dẹ́lẹ̀ kẹta ó dẹ́lẹ̀ kẹrin ó dẹ́lẹ̀ ká ó dẹ́lẹ̀ ẹ̀fà tó fi wá dé ń jàsí dẹ̀rọ́ ti lè mú un ìmú ìlú wa sọ fún pé ìbí láwọn ti dùn ó débi wípé òfin wa dọ̀dọ̀ ní wọn bá níbi náà lè rí i pé sọ̀rọ̀ lọ hàlẹ́rọ̀ àyíkàrọ̀ bàkì àbí tí ó lọ́wọ́ bàrọ̀ lọ́kìlọ́ lọ sí lókè tó tó wá kọjá àbí tí jìbìrì rìlẹ̀ dé tọ́lọ̀ wa ń bá wọn náà sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ. anabi sallallahu alaihi wa sallam ní nóòrò ana àrọ mórí mọ́lẹ̀ ṣùgbọ́n bò ní ti wàá rò ń dàdé kò sí ìṣẹ̀lẹ̀ ẹni ọlọsọmọ ẹni tó wá wà láyé ní south west ó wà láyé south west ló tó wà nílẹ̀ yorùbá ilé àwọn ẹlẹ́bọ ọlọ́rọ̀lọ́ àwọn máa rọlọ àwọn bọ́ọ̀lù ń ṣe mìtì ẹ wọ ọkùnrin ìbàdàn ìgbà kan báyìí àbí èkó ni tó ń yàwó bọ́ọ̀tì báyìí tíyàwó twenty ó tó síbẹ̀ tíyàwó tó síbẹ̀ mo ti gbàgbé ọkọ rẹ̀ yẹtú ṣe kúrú mọ́ ń sọ ọkùnrin kan báyọ̀ rà bó ti kún sí bẹ́ẹ̀ làkọ́ àfa àlè ní gbéra rẹ̀ ṣéwù ní gbéra rẹ̀ jàbáàrù sósì wà èrò wọ́n wà láyé mọ́ sósì wà láyé ó ti kú ó kú tẹ́lẹ̀ ẹ̀ kó dúró rẹ̀ mọ́ tí ò lérí pàtàkì kan máa ń lé ayé ẹ̀ gbára táwọn sọ ń gbà yẹn nípa àwọn ọlọ́run wọ́n bá lọ́n ṣe mítì ara àwọn ní àwòhámù nìyẹn torí pé kò tún sí màlọ́dọ̀ àwọn yẹn ní ìrọ̀pá àdọ́mi a lè fi àwòhámù a lè fi mọ̀ lọ́wọ́ a lè fi àwòhámù tọ́rọ́ lọ́mọ fún yàrá ìlàkà ìjókòó téèyàn ó di professor níbi mathematics níbi further math níbi physics níbi gbogbo ẹ̀ níbi mẹ́dísìn ṣùgbọ́n bó ṣe wulẹ̀ kí ìmọ̀ yẹn wá pọ̀ tó kájọ yẹn yẹn ọkọ̀ tó kó lè tì kẹ́kọ̀ọ́ mọ́ lọ́ọ̀ láìláì ṣé ẹ mọ̀ pé ìtumọ̀ rẹ̀ nípa àwà inú dáìlámà abẹ́mọ̀ nígbà tá a lè fi làákà ìwà wọn lọ tá a lè fi ìmọ̀ tá a ní mọ̀ lọ tọ́lá ẹ̀kọ́ tá a bá fẹ́ kọ́ wa ń ni ẹ o a sì bùkátà sí kíkà mọ́ lọ kò yé wa agbọ́dọ̀ mọ́lọ́ agbọ́dọ̀ mọ́lọ́ gbọ́dọ̀ pàlà yẹn mi ti ìyẹn làwọn tí wọ́n fẹ́ ẹ̀ ń da ojú ọ̀gbọ́n ẹ̀ pa àwọn kan àwọn yẹ kí ẹ ti máa ń kọ́ ọ̀sà máa làm yàrá hu máa làm yàrá hu bí máa rọ à àrọ ọ̀hún máa yẹ nù ilẹ̀ yìí máa nà à ẹ̀ mọ́ni yẹn à bàbá àti màá máa ń kọ́ ọ̀sà máa làm yàrá hu bí máa rọ à àrọ ọ̀hún máa yẹ nù إيمانها من قسم لم يره بما رأى من قسم من قسم لم يره بما رأى من قسم لم يره بما رأى أراه ما يدنو إليه ما نأى أراه ما يدنو منعا أرهما يدعو يدعو إليه منعا wọ́n ní máa ń kọ́ sàmẹ́lẹ̀m yàrá bí màá rọ́ a ẹni tó bá lè ṣe kìyà tó lè ṣe mọ̀ kọ́rọ́ náà láàrin torí àti ntí òrì òòrì ìwọ òrì túùkù ọ̀rẹ́lẹ́dẹ̀ wọ́n wá ní túùkù jẹ́lẹ́dẹ̀ fi ẹlẹ́dẹ̀ wé kò yé bá wọn náà fi ẹlẹ́dẹ̀ wé wọn ní ojú láǹgbà lọkọ̀ tá ń tà àǹkó tó rọ̀ ni kí wéra wọn máa ń kọ́ sàmáàlà yàrá òun bí màá bọ̀ ẹni wọn bá fi nítorí tó fi wé tí ò rí tó fi méjèèjì jọ sápò sára wa àrọ́ ọ̀hún máa yẹ́dínú ilẹ̀ yìí máa nà á ohun tó súnmọ́ yẹn yóò fi tó jìnnà sí máa tí ó ti ẹni sìn àárọ̀ máa yẹ nínú ilẹ̀ yìí máa nà á ohun tó jìnnà eléyìí tó súnmọ́ yóò fi tó jìnnà sí ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ tẹ́ ẹ bá káwọn spẹ́mísípẹ́mí àbíkílẹ̀ máa kó jọ tẹ́ ẹ fẹ́ tó súnmọ́ yín nù tó wà lọ́wọ́ yín nù tẹ́ ẹ bá padà sàwọn spẹ́mísípẹ́mí àbíkílẹ̀ máa pè é yọ pa ẹ ok àwọn spẹ́mísípẹ́mí máa pè é spẹ́símẹ̀ ok ẹ̀yin lẹ́ẹ̀ máa tẹ́ bá tó lọ sí tó tẹ̀lé àti ìbá pọ̀ ẹ bá padà ṣe ṣé yọ padà nítorí jìnnà tí òsì lọ́dọ̀ yín tẹ̀mọ̀ yọ padà mú jáde àbí òní mú jáde yóò mú jáde bó ṣe wulẹ̀ kó ọkọ sàǹtò rí pẹ̀lú tó rí tó ó lè tara bẹ́ẹ̀ kọ́ mọ́ lọ. ṣùgbọ́n àbùkátà sí pé ká mọ́ lọ. mọ̀rọ̀ pálá yẹn mi ti àbùkátà sí pé ká mọ́ lọ. àbùkátà torí pé ẹni tí ọba máa ń ti sìn a jẹ́ wípé jàmàdá ti ní sìn ẹni tí ọba ti máa ti ń sìn kó sì ń kankan síbẹ̀ náà ibẹ̀ kọ́ gbogbo wa ilé adá bàbá wa mà ó jẹ́ àmú ọ̀wọ́ owó lẹ́yẹ ká máa fún síbẹ̀ náà ibẹ̀ kọ́ adá ìyá wa mà ó jẹ́ àmú ọ̀wọ́ owó lẹ́yẹ ká máa fún wa tí ẹnìkan náà wà tẹ́nìkan bá tọ̀ tọ́ náwó lórí ẹ̀ tó ṣe gbogbo ẹ̀ sọ́yẹ́kẹ́ ìgbà tẹ́yìn ẹ̀ ń dààmú lórí rẹ̀ bàbá rẹ̀ ti sọ̀rọ̀ níjọ́ tó wá jáde yunifásitì tí wọ́n ṣe ìdọ́sàn fún tí wọ́n ṣe gbogbo ẹ̀ fún ní wọ́n á rí bàbá rẹ̀ padà ní Ghana bàbá rẹ̀ wá délé kò sí ni bàbá rẹ̀ sẹ́gbẹ́ ọ̀nà kankan lórí ẹ̀ kò sẹ̀ lò dààmú lórí ẹ̀ kò ní fún bàbá kò ní fún bàbá tó náwó tó tọ́ jáde lọ́wọ́ tó fún bàbá ẹ̀ bẹ́ẹ̀ ni ayé kọ́ bẹ́ẹ̀ nítorí ti dá bàbá ẹ̀ mọ̀ nígbà tí ọ̀dá bàbá ẹ̀ mọ̀ ẹnìyẹn bàbá níjọ́ bá mọ bàbá ẹ̀ kẹsì bàbá bí akaba gbé ọmọ sọ́ọ́lẹ̀ tó sálọ tọkọ̀kọ̀ tí bàbá wa fẹ́ yàwó mi tí ìyàwó ìyá rẹ̀ ọwọ́ àtọ̀ dàgbà ọwọ́ àtọ̀ dàgbà ọwọ́ àkùjẹ́ tí ọwọ́ àlọ́lé ọkọ bàbá rẹ̀ wà kó bulẹ̀ pé ìfẹ́ sàbòsí fún ọ ìyá tí ń tọ́jú rẹ̀ láti ìjọ òkọ́ ló bí ọ ìyá rẹ̀ ló bí ọ sọ́ọ́lẹ̀ láti gbà kékeré yóò béèrè pé tí mo wá lè mọ̀ wọn àbí wọ́n ti béèrè ṣé wọ́n sì wà láyé àbí wọ́n ti kú tí wọn bá sọ pé wà láyé bàbá àti gbàṣẹ bàbá bí ó sì mọ ìyá rẹ ni ó mọ wá káàkiri tí wọn bá wà lọ fẹsẹ ní káyọ àti ṣé dáàdì ṣe é máa bá mi tì mọ mi kan wá ń jọ yẹn kí n tẹ fi yẹn mọ wọn tàbí kí n fọkọ mi hàn wọn. àtijọ́ náà ìyá ti kúrò lára ẹni torí kó ti dáyà rẹ̀ níjọba ti mọ̀ yẹ́ ẹ̀ ó ti mọ̀ ya rẹ̀ nù o ìyá ti bí wọ́n gbà ládàá ẹni tí ò bá lè ṣe nǹkan fọlọ́run kó má gbà yàtọ̀ òun ní gba ẹ̀yìn bẹ ìyẹn tọ ẹgbẹ yẹn ọgbẹ yìí àyàfi kó o retí ládàá rẹ lọ́dọ̀ ọlọ tọmọ ọlọmọ bá wá sí nǹkan fún ọjọ́ àkọlọ nǹkan mú yẹn wá ni ah bàbá rẹ ni o ìyá rẹ ni o kò sí ọgbọ́n bọlọ ti dálé ayé nu ẹni tí bá lè ṣe nǹkan fọlọ́hún mọ́tò mọ́tò mọ́tò tọ́rọ̀ ò lè náwó lórí ọmọ ọlọ́mọ tó ju ti ọmọ rẹ lọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọba mọ òbí ẹ ọ̀dọ̀ òbí rẹ ní ọlọ wọn tún àwọn ọmọbi àtọ ń dọdọ bàbá rẹ bàbá rẹ ní ọmọ sọ bá ń fún kẹ ẹ mo máa ń rí mo máa ń kọ wọn yóò sì wá máa ṣètò báwọn bàbá tí ò ṣe kẹ. ńgbà ọba yá gan ó tó lè máa wò wípé àwọn náà lọ́mọ tiwọn. ṣé bẹ́ẹ̀ dàbí bẹ́ẹ̀ kọ́ wọn náà ṣe dọ́mọ ẹ̀dẹ́ ènìyàn yẹn torí pọ́ mọ bàbá ẹ̀ téèyàn ọba wa mọ ọlọ́run ọba rẹ̀ náà yóò ṣe ìsìnkú sáà gbọ́ mi yé yóò ń tí ọ̀yẹ́ sọ lọ́hùn ní òpè lọ́lọ́ òṣìṣẹ́ ń tọ́tọ́ lọ tó bá wá rí bẹ́ẹ̀ nígbà tó yẹ kí abùkátà sọlọ tá a sì lè ronú kà tẹ́lẹ̀ bá a ṣe lè ká ronú tó àlè mà bó ṣe wulẹ̀ kí ìmọ̀ wa ó tó kẹ́mu kí àgbọ̀yé ti kó òdìmọ̀ lásán ṣẹ̀kọ́ àgbọ̀yé la fa àlòkù lòmọ̀ lásán tó túmọ̀ sí pé ìmọ̀ tó ní bẹ́sí tó sì jókòó dáadáa tó ṣe wípé àlè ìfimọ́ lọ́wọ́ mo rò pálá yẹn mi tẹ ìtumọ̀ rẹ̀ ni wípé ọ̀nà kan ṣoṣo ló wà ní láti ọlọ ọ̀nà ẹ̀yọ̀ kan tó o bá ti gbọ́ ọ̀nà ẹ̀yọ̀ kan yẹn láti mọ ọlọ́run ọ̀ sọ̀rọ̀ gbogbo àwọn tí wọ́n gbìyànjú láti fẹ́ mọ ọlọ́run tí wọ́n àtọ̀ ọ̀nà ẹ̀yọ̀ kan yẹn àtàyé wọn àtọ̀ ọ̀run wọn lọ́ta àtàyé wọn àti kìnnì àtọ̀ ọ̀run wọn lọ́ta ìlú lẹ́yìn observation nígbà tá a observe a ṣe bẹ̀rẹ̀ a rí i pé kíní yẹn kàn wà lára ọmọ bí ni kò sí ti ń dọ́lọ́ eh, it's just say instinct àmọ́ sàpèlè fún kan nígbà ó kàn rí bẹ́ẹ̀ orí lè sọ àmì ọjà sọ fún yín pé ẹ bá ní pé ká dáadáa those things are natural it is just natural to happen like that. èyí sọ ọlọ́run kankan kò sí kankan tó wà níbi kan àwọn yẹn ó gbà pé ayé yìí ò lè tán báwo ló ṣe fẹ́ tán sáwọn èèyàn bí mamọ́ yìí wàá má yọ ní kó náà yìí dàgbà kò sí ti ń pa wálé ayé gbígbà lọ so sọjà go sọjà kọ mi some people will go some other will kọ so kò sí ìkan tó wà bẹ́ẹ̀ táwọn náà bá ti lọ some other sófin dé à ń gbé ní ìsìn ayé rẹ kó bí ayé máa wà lọ ní ẹ̀kọ́ báyìí nítorí wípé àwọn ń ronú ni wọ́n sì lo kìyàsó àwọn nǹkan tí wọ́n rí nínú àwọn ẹranko tá à ń rí láyé lóde òní àwọn kan ò sí tẹ́lẹ̀ nínú àwọn ẹranko àwọn ẹranko kan ti wà láyé tí wọ́n sì máa nìsí àwọn tó bá ní ẹ̀káńtà nílé nu ọ̀gá lọ wọn ẹ̀káńtà ẹ̀ ẹ́ ra àwọn ẹranko kan tí wọ́n ti wà láwọn ibì kan láyé náà lè sí máa nìsí. ẹ́ sì ní ká sọ pé láwọn àgbà báyìí àwọn ẹranko yìí ti wà láwọn ìlú báyìí ẹ̀ ẹ̀ lè ọmọ láyé nìsí wọn ò sí náà. àwọn ẹlẹ́kọ̀ọ́ kan sì ń bẹ tó yẹ kí wọ́n kàn sọ pé a kàn rí wọn láàárín àwọn àgbà báyìí bọ́yá àwọn ẹlẹ́kọ̀ọ́ míì sì ń bẹ tó ṣe pé látara gbé ẹranko míì gùn míì làwọn fi jáde ẹ̀dá tí wọ́n fi jáde tí wọ́n sì tẹ́lẹ̀ ṣùgbọ́n ó ìmú ẹranko bá àti ẹranko báyìí fi múra wọn ẹ̀dá tí wọ́n sì jáde látara àwọn náà bá tó máa gbé ìgbésí ayé lọ́wọ́ bá tó máa ṣe mo rò pé àjọ mi tó bá rí bẹ́ẹ̀ báwo la ṣe fẹ́ mọ́ tó rà mo rò wàhálà yìí fi torí pé kìí ṣe gbogbo ohun tí èèyàn ò bá rí lèèyàn ò mà síbẹ̀ náà ibẹ̀ kọ́ kéèyàn wò pé ah, nígbà tí rí nǹkan bá mi ò mọ̀ rárá lápèjúwe tí n bá jẹ́ dókítà tó bá sọ tí ń ṣe ọ fún mi ó sì má kí n máa ti ń ṣe ọ ṣùgbọ́n mi ò rí náà gbogbo wa ìlànà ti ń jẹ́ bàá síbẹ̀ náà ibẹ̀ kọ́ sáà ti rí bàá rí àrí ní ìmọ̀ báwọn dókítà máa rí nínú ṣùgbọ́n ma máa pé nǹkan kan jẹ́ ibà a sì máa kọ́ wà bẹ́ẹ̀ ni àyè bẹ́ẹ̀ kọ́ àìrí nǹkan o túmọ̀ sí pé yóò lè máa nǹkan náà àìmọye nǹkan tá a rí ta àwọn àìsàn kan bẹ táwọn dókítà wa ti rí pé ah, ojú ìní ń wú ní báyìí ní sọ ṣé bẹ́ẹ̀ ni àyè bẹ́ẹ̀ kọ́ wọ́n ti ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tó bá rí bẹ́ẹ̀ a lè mọ nǹkan láyìí a jẹ́ pé bá a ṣe rọ́lọ̀ yìí náà a lè wọ̀ lọ́wọ́ a sì gbọ́dọ̀ máa ọ̀ràn yẹn ni abájú ajé fáàrí fún oníkọ́bùlà ń dáàbò dùn bàbá ńlá bí àárín fi ọlọ́run bó kun àlọ́ <laughs> tó bá yí bẹ́ẹ̀ ẹ̀yẹ́ ló sọ lọ́ọ́ láàjọ bẹ́ẹ̀ ni mọ́ṣáláṣí láàdẹ̀m ló kò hó aláwòhá wọlá tó dirí kò hó aláwòhá nígbà tí aláwòhá mú ò lè darí wa títí sọ́dọ̀ ọ̀rọ̀ tí àfọ̀hámù á lè dára rẹ̀ káfí mọ́ lọ ọ̀nà wo lágbà mọ́ lọ tá a sì gbọ́dọ̀ máa ọ̀nà ẹ̀yọ̀ kan náà. ọ̀nà ẹ̀yọ̀ kan yẹ o ní pé ká mọ ọlọ́run láti pàṣẹ àwọn tó lọ́rùn sí a. sáà lọ mi ibi tá a bá ń lọ ni ẹ̀kọ́ tí wọ́n fẹ́ kọ́ wa gangan yẹ o. má wò mí pé mo lè mọ ọlọ́run fúnra mi ò tó bẹ́ẹ̀. ilé òfin jẹ́ wípé kéèyàn lẹ́yìn fẹ́ ṣe Islam ṣùgbọ́n kò sí dọ́kà pẹ̀lú pé kí ní ká jẹ́ súnà kò sí dọ́kà pẹ̀lú àná kálọ́ wá kò ṣe yẹn wa a lè mọ àfi láti pàṣẹ àwọn ànábì Ọlọ́run sáà tí mo sọ yìí torí pé wẹ́pọ̀n méjì tá a ní láti mọ Ọlọ́run tí o lè má jẹ́ ká tẹ̀lé ànábì Ọlọ́run láti fẹ́ ti pàṣẹ rẹ̀ mọ Ọlọ́run nǹkan méjì tá a sọ yẹn náà wọ́n ní kí ẹ̀ wọ̀ kí n bá think wisely. tí mo think widely tí mo tẹ ẹ sá máa wọ ìbò tẹ sá máa lò torí kó lè mo fi ṣe èmi ṣe lè bo tí mo bá ronú dáadáa tó bá jinlẹ̀ máa padà gẹ̀ẹ́sì ẹni bẹ́ẹ̀ wà ronú tó bá ronú wọ́n rànú kọ́ lọ́hùn ó tó bẹ́ẹ̀ sáà gbọ́ mi ìyá àgbà lẹ́bù ìmọ̀ àti ẹ̀nìyàn tẹ́yìn bá ní ìmọ̀ débi náà lọ́ba bá ṣẹ́dá àwọn kankan ìyá padà discover àwọn kankan àwọn kankan bẹ́ẹ̀ tó nínú ìdájọ́ tiwa lápèjúwe ẹ jẹ́ fún alápèjúwe sẹ́yìn mọ̀ pé wọ́n ní al-ardu kurawiyya kébí bọ́ọ̀lù nílẹ̀ ṣe èèyàn lè ta akọ kéèyàn pé sí ilẹ̀ tọ́tẹ̀ lọ́ba yìí tọ́tẹ̀ lọ́ba kò dá òní bọ́ọ̀lù ṣùgbọ́n wọ́n sọ fún pé mọ́ wọ̀lú sọ fẹ́ mọ̀ pé bọ́ọ̀lù nílẹ̀ kálọ̀ wọ́n sì gbọ́ sínú pléènì àbáwọn akẹ́nijá máa ń kó lóòkè mu ẹ wàá fò lóòkè ìgbà tẹ́ bá ń fò lóòkè bẹ́ẹ̀ bá ṣe ń jìnlẹ̀ sí ilé sàlẹ̀ ilé ọmọ jìnlẹ̀ sí nígbà yẹn tẹ́ wọn kọ ma kiri wọn kọ ma kiri wọn kọ dàbí ńlọ ya wọn dàbí bàtà ńlọ ya wọn dàbí koríko lọ́yà yẹn nídìí gbogbo wọn mọ́ tẹ́ bá lọ dáadáa dáadáa ṣépù lẹ́yìn dáadé tó ma wò. èrò bá a jọ mi yé ṣépù lẹ̀ yóò dáadé bí wọn náà ṣe yóò rò bí bọ́ọ̀lù ó padà máa rí lẹ̀ bí bọ́ọ̀lù látòkè bẹ́ẹ̀ ilẹ̀ tí wọ́n tí wọ́n yà fún yín tẹ́lẹ̀ nígbà fún áfíríkà bẹ́ẹ̀ wọ́n lọ yà látòkè pé tọ́lù wọ́n á lọ òkè ní ìgbà tí wọ́n rìn jìnnà lókè bó ti jáde bá a ṣe jìnnà sísàlẹ̀ náà là ń rí òòrùn náà bíi bọ́ọ̀lù bẹ́ẹ̀ torí òòrùn yẹn ó jùlọ yìí lọ ó jùlọ dáadáa yẹ ṣe díẹ̀ nìkan ó jùlọ dáadáa tọ́ba wa lọ òkè náà dáadáa dáadáa dáadáa tó kọ́kọ́ gbogbo èèyàn mọ́ kí wọ́n ti bíntín tó rí lé mọ́ tí gbogbo èkó tí ọ̀tá tẹ̀lé wọn mọ́ yẹ rẹ o tí gbogbo nàìjíríà sọ̀rọ̀ bó ṣe nínú máàpù yẹn tó bá dọ́ fún máàpù nàìjíríà ọwọ́ rẹ̀ gbà gbogbo nàìjíríà ò ní ta tẹ̀lé ọ. tẹ bá lò kí dáadáa ó padà rí fọ́ọ̀mù lómìnira ṣe àti gbogbo tí mẹ́mẹ́ ó rí pé kò rọ̀ wíyà tí wọ́n kankan máa wò báyìí tí wọ́n bá sọ fún ọ pé yí mú owó gbọ́dọ̀ mọ rí pé ah ó rí pé òun náà ó rí pé sáyẹ̀dì sẹ́wọ̀n pé lẹ́yìn kọjá wípé wọ́n ní mọ́ wọ́n nílẹ̀ kúrọ̀ wíyà ni ó ti fojú ara rẹ̀ rí ṣé bẹ́ẹ̀ ni àyíbẹ̀ kọ́ ìmọ̀ ló dé bẹ́ẹ̀ sẹ́wọ̀n pé ìmọ̀ ló dé bẹ́ẹ̀ ìmọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ò jẹ́ àmọ̀ wípé aláàbò kúrọ̀ wíyà ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ìmọ̀ dé bẹ́ẹ̀ àwọn èèyàn lò kí wọ́n lọ yà wọ́n sì rí kò sì ṣe dispute mà kùránì ó pé ó yí nígbà tí ò ṣùgbọ́n ń gba àjàgà àti sómi gbóná sọ́dẹ̀bà àbí ọ̀dẹ̀bà ọ̀dẹ̀bà islam yìí takò wá kí ẹ̀. òun náà ìgbà tí kò rání ọ̀wá sọ pé máa yí ńkọ́ ọlọ́ọ̀kí nígbà wọn bá yà ọdún wọn bá fi wọ̀ ní tí wọn náà mójú ara rẹ̀ yìí. ní ìrọ̀pá agbọ̀ǹkan tí mò ń sọ yìí ṣùgbọ́n bí ìmọ̀ ilé ayé ìṣòwìlẹ̀ kó develop yóò máa develop yóò máa débi missile yóò máa discover epo yóò máa discover gold yóò máa discover gbogbo kankan ní discover ọlọ́run sáà gbọ́ mi yé bó ṣe wulẹ̀ kí ìmọ̀ náà ó kùn tó kí wọ́n máa sọ pé àwọn planet ti ń bẹ lókè tàwa kí mo sàn yà rọ wọ́n tún ti discover mi àwa ló platoon mi ní hanfasola lójú àwọn platoon gẹ́gẹ́lẹ́ máa gbọ́ pé àwọn kìíní yìí ń ná jupiter gbogbo ẹ̀ ìgbà ní mọ́kọ́ àná ní kéwù gbogbo ẹ̀ tẹ́ ẹ pé wọ́n yà méjì àbí mẹ́jọ kẹ́kẹ́ lóòótọ́ bí wọ́n tún ti discover kan ó náà tún ti jáde ó náà tóbi jù kí lọ àbí bẹ́ẹ̀ kọ́ ní máa sọ ni níta ni wọ́n discover wọ́n máa discover káwọ́káwọ́ wọn ní discover lọ. ní lọ́ba táwọn ẹ̀kọ́ fi sọ wípé kẹ́ríkẹ́ ní fúnfún tẹ́wọ̀n jẹ́ ìpín sánmà yìí ṣèbí cloud lásán cloud nínà. àwọn ibo wa ni àwọn kìnìún yẹn wà àwọn kàwájú kò táwọn sọ kankan wọ́n yẹn wà nínú kìnìún wa. ẹ dáhùn ẹ wò ẹ ẹ tẹ̀lé mi dáadáa bọ̀ ṣe jẹ́mi táwọn sọ sá a lè mọ lọ́wọ́ pẹ̀lú àwọn ọmọ yìí pẹ̀lú ronú kí láà lè fi à ń tọ́ de ìgbè dùnú sòlè ìyẹn ló fà á tọ́lọ̀ ọ̀run òfìfì gbà kan fi àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn lẹ̀ láyà ń ṣẹ̀ sí o. ẹ má rò wípé ẹ ní àwọn àmà kan o ẹ lọ́ máa fi máa yín dáko o kẹ́ ẹ máa gbàlú kẹ́ ẹ máa sinra kẹ́ ẹ máa dìsọ́bà pẹ̀tró kẹ́ ẹ máa wà ní ẹ̀fìgbélé ayé kẹ́ ẹ máa kọ́lé kẹ́ ẹ máa ṣe gbogbo kí ẹ máa fi bambú gba lẹ́gbẹ̀ẹ́ ẹ ní discover ọlọ ọ̀nà kan ṣoṣo lọ́wọ́ àláti mọ ọlọ́run kí lọ́nà kan náà à ń tọ̀ ní ike rúṣù ìdí tí fi ràn wọ́n yẹn nílẹ̀ fi jẹ́jẹ́ kí àwọn rúṣù yẹn wọ́n wá ń jíṣẹ́ fún wa nípa ta ni nípa ọ̀rọ̀ àwọn ni wọ́n sọ fún ayé pé tí ń jọ́lọ̀ ní bọ́lọ̀ tìrì mo rò pálá yẹn mi ti wọ́n sọ pé báyìí lọ́lọ́ ṣe báyìí lọ́lọ́ ṣe ìròyìn rẹ̀ ni àwọn tí wọn bá ti wá sọ nípa Ọlọ́run lọsọrọ yẹn wọn alágbàgbọ láì ṣẹ̀ṣẹ̀ wọn ronú pa ẹ láì ṣẹ̀ṣẹ̀ wọn ronú pa pé ẹjẹ àfihàn bí nǹkan ṣe rí gangan sọ̀rọ̀ mi yé wa báyìí ọ̀nà kan ṣoṣo òun lọ́nà tá a lè gbà kínní o ẹ dàmí lọ́wọ́ dàlẹ́ bàmọ́ lọ́wọ́ ẹ dàtún kí lọ́nà náà à ń tọrọ igi rọ́ṣọ̀ òun ni wípé káàmù Ọlọ́run ọba tó láàrin ká láti ipasẹ̀ àwọn táyé o àwọn aránṣẹ́ ọlọ́run torí àwọn aránṣẹ́ ọlọ́run tí wọ́n wà bá wa kí ni wọ́n wà mọ̀ sọ fún wa wọ́n mọ̀ sọ̀rọ̀ fún akọ lọ́ọ̀dì kí ni àná mi rọ̀ yóò bá wa bẹ̀ tó èmi ẹ̀kọ́ ti já àdéhùn náà lẹ́yìn lèmi máa dàbí àtẹ ìmọ̀ tí wọ́n ọmọ ẹ̀mí ti mọ̀ bẹ́ẹ̀ mi ṣe wáyé èmi ti di mo bá lè mọ̀ á ní là èmi ní sọ̀rọ̀ ńkọ́ ọlọ́run kọ́ mi sọ̀rọ̀ ìyẹn lọ́lọ́run fi máa fi àwọn nǹkan kan tẹ́mi tiwọn náà ó fi balẹ̀ pé òun tọ́ lọ lọ́wọ́ bá ń bẹ bí ìjẹ́ èrè tẹ́mi kwana bí Ibrahim sọ wípé ọlọ́wọ́ ló jókòó dìde hárì ní ìkẹ́ ẹ̀fà tó ṣe lè mọ̀ bó ń sì jókòó dìde mo fẹ́ dákun ọlọ́run ọlọ́run ni wọn làm tó mi sọ gbàgbọ́ ni ó ní kìí ṣe bí ọlọ́mọ gbàgbọ́ wọlé akin lè yẹ kó máa iná kọ́ọ̀lì mo fẹ́ kọ́kàn yọ balẹ̀ ní kó balẹ̀ sí mo rò wá láyé mi ti ọlọ́wọ́ àfáwọn kankan hàn wá débi pé ìgbàgbọ́ tiwọn ìmọ̀ wọn nípa ọlọ́run bó ṣe wulẹ̀ kí sáàkù kéré mọ̀ kò ní níbẹ̀ èrò máa gbọ́ mi yé kò ní níbẹ̀ àwọn ni ó wà máa sọ fún wa látara tọ́lọ̀ ti fi hàn án látara tí wọ́n ti mọ̀ ìmí ni wọ́n gbóhùn ọlọ́run dàrẹ́tì ìmí ni wọ́n dágun sọ́mọ lórí àwọn àmì ìmí ni wọ́n ra àwọn mọ̀lẹ́kà bí ó ti rọ́lọ́run àtàwọn nǹkan míì àwọn ọwà àmà ọlọ́run àwọn ní ọwà àmà sọ bọ́lọ̀ ń ti rí fún wa ètò ẹ̀ bá wa sọ fún ayé pé bọ́lọ̀ ń ti rí ni ó sọ̀rọ̀ yàrá wa náà wá gbàgbọ́ ètò ẹ̀ bá wa sọ fún wa pé ntọ́lọ́run ọba fẹ́ ni ó sọ̀rọ̀ yàrá gbàgbọ́ ètò ẹ̀ bá wa sọ fún ayé pé ntọ́lọ́run ọba ọ̀fẹ́ ni ó sọ̀rọ̀ yàrá jìnnà sí sáà ìgbà tá a bá wá ń ṣe àwọn nǹkan yìí àwa náà wà mọ́ súnmọ́ lọ àwa náà wà mọ́ ọmọ ọlọ́run wa máa fi agbára rẹ̀ hàn wá yóò wá máa fi ròyìn rẹ̀ hàn wá ohun tó bá fẹ́ jẹ́ àmọ̀ nípa òun yóò máa fi hàn wá eléyìí táwọn bá fẹ́ ká máa ń pa rẹ̀ kò ní ju iye wa mo rò pálá yé mi tiẹ̀ láà tẹ̀mílógò hóyé àfọ̀hàmù wàhálà tó délé kò hóyé kò sí bí àwòhàmù ṣe wulẹ̀ kó tóbi tó kò lè ṣe kí ni o ẹ dá mi lóhùn. ọ̀dẹ̀ sí bí fáàmù yẹn wulẹ̀ kó jìnnà tó àwọn àfáàmù yẹn kó lè ṣe kí ni o àwọn aṣọ pé ta ni ọ̀sán méjèèjì ló do àkùrọ̀ tẹ̀lé mi sí àbá kú tú bí ọ̀dà ọ̀yà ah, ẹ jẹ́ kùránì ni ara o mo ti bí lẹ́ẹ̀kan tẹ́ بالحواس نعم ايوه مع القياس تجد العقيد بارك الله فيك نعم torí kó pàtàkì o torí tá a bá ní àfáàmù àfáàmù wo àti ọmọ akọ́nà méjì ní fáàmù yẹn máa ń gbà wá ó lè jẹ́ hawasu wa ó lè jẹ́ mọ̀kọ́rọ́ náà àti kìyàsí ilé ìdáǹpé ńlá àkàyè ṣé ìtumọ̀ rẹ̀ ni wípé ó mọ nǹkan fi wé nǹkan láti gbé nǹkan jáde tóun bá kakuléètì ní tiẹ̀ calculation tiẹ̀ mọ́ correct àwọn àdìgbò brilliant láyé akulu yẹn akulu kìyàsì kò lè mọ ọlọ́run rárá rẹ̀ tí làákàyè kan tó bá lóun fẹ́ mọ ọlọ́run làákàyè yẹn máa dùn mí tí ìrònú kan tó bá lóun fẹ́ mọ ọlọ́run bọba tó la rẹ̀ ga fún ara rẹ̀ ìròrí yẹn ó padà di jùnú sáà gbọ́ mi yé yọ padà di kíni yóò padà rí jù náà àwọn àníyàn mẹ́ta làáfàá fọ̀rọ̀ wọn ìṣòro jù fún ọ̀sán mẹ́tẹ̀ẹ̀ta ó sì kàkúrà jù àwọn àníyàn mẹ́ta làáfàá ìṣòro jù fún ọ̀yà àfà yìí. a ẹ má sọ ọ̀yà gíga ẹlẹ́gẹ̀jì gíga ẹlẹ́gẹ̀ta kò sí ilé yìí máa ń kọ́ra ní ìlọrin padà jẹ́ ẹ ẹ ìdámọ̀ wọlé ọ̀yá bàbá pa. àwọn jàmbúríyà òkè yọ ẹlẹ́kejì àti kọ̀dàríyà ẹlẹ́kẹta ajá lóṣù náà ìjàmbá. àbá àjà sẹ́wọ́ ọlọ́wọ́ ṣé nítorí kékeré ayé jẹ́ kúlù lẹ́bi láìkẹ́ àbúrò torí pé níwájú pé láìkẹ́ ó yẹ gba pẹ́sọ̀ tí mò ń béèrè láàrin ìlú àdúrà ọlọ́wọ́ ó dájú pé kí mo máa yàn láàrin ẹjẹ́ lọ sáyé yìí oya bàbá ń bọ́ oya ọ̀yà alimujasima alimuhabdila asubiya barakallahu fi ah ibùdó àwọn yẹn wá bi ti si subhanaka allahumma wa hamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka ok ọ̀yà ìbéèrè aláwọ̀. ok wọ́n á ní kí ni yàtọ̀ láàrin ibi tí wọ́n pín ibi tá a pín ìmọ̀ sí nísì nípa àfáà àti bí a ṣe máa ń pín ìmọ̀ pé al-ilmu ad-daruri àti al-ilmu an-nadari ṣàlàyé mi ti ṣe rí ẹlẹ́ẹ̀kejì tá a sọ pé a máa ma pẹ̀lú qiyas wal-muqarana náà yẹn ṣe pé iktisabu òun ni al-ilmu an-nadari tábà mọ̀ pẹ̀lú hawas tààbó tààbá tàbí tàwa tó ilmu dọ̀rọ̀ so méjèèjì máa para So kan náà torí wípé ntẹ̀yìn bá fi hawaasi rẹ̀ mọ̀ dọ̀rọ̀ rọ̀ ni sara yàtọ̀ ilmu sábì tó fi dọ̀rọ̀ rọ̀ torí wípé láàyò kí ni ìkarò sara yìí so alẹ́ ilmu dọ̀rọ̀ rí òní alẹ́ ilmu sábì tó fi hawaasi sara yìí ti ṣùgbọ́n alẹ́ ilmu sábì tó fi nazar ìyẹn ni alẹ́ ilmu alẹ́ ti sábì òun ni sábì tó fi lápò wàlùmọ̀kọ́rọ́ náà wàlùmọ̀kọ́rọ́ náà wàlùmọ̀kọ́rọ́ náà ẹlẹ́kejì one thousand na na na na na. Hmm. kọ́mà wíwí báwo. kọ́lọ̀ ń tọwọ́ bọ̀ kún un ọkàn rẹ̀ wá tọwọ́ ọlọ́run <laughs> ẹ má ṣe rí àwọn ìbára kan bẹ yorùbá ìbára gbogbo ni bóyá à ẹ má wọlé ọlọ́run bá kó sínú ọlọ́run lè kó sínú èèyàn torí inú èèyàn lè àwọn ìbára yìí ìbára sùn fi orí orí èyí ọ̀yàn ọlọ́run ni yọ ọ̀yàn ọ̀pọ̀ méjì àwọn mi. kọ́lọ́n gbàkóso ọ̀rọ̀ yẹn dà lára ìlú ti kọ́lọ́n gbàkóso rẹ kúrò lọ́wọ́ ṣàìtọ́nù ni àdúrà ni ẹ̀rọ ọlọ́run létí ni burúkú ni o torí ti gbàgbé ni lójú orú àwọn ọ̀rọ̀ bá ó kù ẹja kun ẹja wa létí ká lè mọ ọjà ọlọ́run àtijọ́ ni máa ń pẹ́ kó tó dájọ́ ti sìn yín yàrá ẹ tó bọ̀rọ̀ burúkú àdánwò bẹ lọ́dọ̀ yìí àìní o gbọ́ yẹn yìí ọlọ́run bẹnu rẹ̀ sọ̀rọ̀ ni gbogbo àwọn ọlọ́ ọ̀rọ̀ bá àwọn àtòrísìírísì sẹ́ẹ̀rì ẹ̀dá kan níta àṣàlàyé ló lè jágbó yìí dáadáa ọlọ́run níjẹ́ ní àtàlùwà ọlọ́run níjà sọ̀rọ̀ kò sí ọ̀nà kankan tọ́já sí ọ̀dọ̀ ọlọ́run ju ọ̀nà àwọn ànábì ọ̀rọ̀ wọn lọ. ẹnìkan kan ò ní yọ̀dọ̀ ọlọ́run ìlà ńkọrin ju lọ́sẹ̀. bó o bá ṣe ń mọ̀ sí nípa ìlànà àwọn ànábì ọlọ́run tó ń tẹ̀lé sí bẹ́ẹ̀ ló ṣe máa súnmọ́ lọ. bó o bá ṣe ń pa á ti sí tó ń tẹ̀lé lórí rẹ̀ àti máa rẹ̀ bẹ́ẹ̀ ló ṣe máa jìnnà sí sí. ìtumọ̀ ń ń sọ lónìí nù o méjèèjì ló wà ńlẹ̀ o ẹni tí wọ́n ń pè lónífẹ̀ẹ́ nù lẹ́yìn tó ṣe pé làákà èrè àtọ́gbọ́n rẹ̀ nìkan ní tẹ̀lé kò tẹ́lẹ̀ rẹ̀ bá kó tọ́lọ̀ sáà gbọ́ mi yé o torí gbogbo wa láàbì níbo pé àwọn kankan lè mú àwọn kankan lè ṣe tó sì jẹ́ wí pé ọ̀tá kò yí ìlànà táwọn ànábì ọlọ́run mú wá a lè mọ ọlọ́run fúnra wa o tó bá ṣe pé a lè mọ ọlọ́run fúnra wa ni ọlọ́run ní sọ pé ìmọ̀ ayá ti yá nàkúnmí ní kódà ẹ máa wo tóbi tẹ̀lé o fáwọn ni tábà àhùdáyà fẹlẹ àyàdìlú wàlẹ àyẹsùkọ ọlọ́ọ̀ni ẹ máa lórí ilẹ̀ tí màná bá dé látọ̀dọ̀ mi ẹni ọba tẹ̀lé màná mi ò ní sọnù kò ní sórí ibú kò sọ pé ẹni ọba lè ronú jinlẹ̀ kò ní sọnù kò ní sórí ibú kò sọ wípé ẹni ọba lọ wá mà dáadáa tí ó sì lo ìmọ̀ rẹ̀ nípa alẹ́ ayé dáadáa kò ní sọnù kò ní sórí ibú ẹgbẹ́ ọ̀sọ́ báwọn ìtìbá àlọ́sọ̀wọ̀ ìtìbá àdìgbìyàn tẹ̀lé kan o fámàlì tábà kódà àyà ẹni ọba ti tẹ̀lé lànà mi ìmọ̀nà mi tí mo fi ráwọn aránṣẹ́ mi fàlàyé pẹ̀lú kò ní sọ̀rọ̀ wàlà ayé sọ̀rọ̀ kò ní sọ̀rọ̀ ibú. màfóònù mọ̀kànlá fàlẹ̀ ni wípé ẹni tó bá ti àrùndọ̀ àǹdíkiri fàyínà láwùmọ̀ ẹni ṣàtàn kọ̀ǹkà ẹni ọba sẹ́rí kó níbi ìrántí mi nítawọn anábì mi mú wá tí òkun lójú kí làákà yẹn lẹkùn lójú yóò máa gbé ayé ìnira ni o àwọn pòfẹ́sọ̀ kún gbogbo yunifásitì nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ wọn tí ọ̀lẹ́sìn ayé wọn ọ̀tá ikọ̀ bàtà tó ti tẹ̀lé gbẹ náà wọn wọ̀ káàkiri wọn ni mímí mọ pòfẹ́sọ̀ tí ò lè tẹ kọ̀mpútà kì í ṣàwàdà pòfẹ́sọ̀ ó lè tún wá padà máa máa tẹ̀ díẹ̀ díẹ̀ nísìnyí o kò lè tẹ kọ̀mpútà wọn àbí dáa tẹ bá ní kí ni jẹ́ control ẹ ojú ẹsẹ̀ lọ wo ni kò máa ti jẹ́ bẹ́ẹ̀. ní bá wà láyé ní ìsìn ní ọ̀lẹ́ kọ̀m̀pútà mi ò mọ bí ayé tó wà o. torí pé ìtumọ̀ rẹ̀ ní ojú kò nílé ọgbẹ́ ìtì àmẹ́lì fún ẹ wọ́n ní kọ̀m̀pútà kékeré mi ní kọ̀m̀pútà ni ẹ̀ nà. ẹ wá wo pòfẹ́sọ̀ tí ó lè jẹ tí ó tí ó àìmọye àwọn pòfẹ́sọ̀ ọ̀rọ̀ ẹ wá wájú ẹni lọ kàwé dada èèyàn ló ṣe mẹ́dísìn tó di dókítà tó sì lọ tọ́ milan tọ́ milan mi tó tún ní dẹ́rẹ́fà ó sì ní ó páàkì ayélujá nílò ó sì lọ bẹ́ sódò ilé ayé rẹ rọdún ló lọ bẹ́ sódò òkú ẹ̀ wọ́n yọ. téèyàn bá sẹ́rí pò mí tọ́lọ́run tí ọ̀mẹ̀ sin ọlọ́run ọba tí gbogbo ọrọ̀ ilé ayé ìtura ń bẹ lọ́dọ̀ rẹ̀ fàyín nàlá fún màáyé ṣàkàǹkà kò ní báyìí bá lọ bí ọba dáa fún kò ní báyìí bá lọ nínú ìnira yẹn tó bá tún dáa fún inú ìnira náà ni ó wà àfi kéèyàn ṣẹ̀sìn ọlọ́run kéèyàn bẹ̀rù ọlọ́run àyàfi kéèyàn ṣètò ọlọ́run láti ipasẹ̀ àwọn tá a ní o àwọn anábì ọlọ́run lẹ́yìn omi ní sọ̀rọ̀ aláwòhámù làkàṣì lórí àpá látọ̀gbọ̀gbọ̀ wa kàkàdálíkà àfúhámù látòdìrí kúrọ́ bàbáná subhanahu wa ta'ala nà múlò pé sẹ́gbẹ̀rẹ̀ mi wà lọ́sọ̀ tí o bá ṣe subhanahu wa ta'ala dábàá ìṣàlọ aláta kí o tán jáde wà fún mi ló sí àyè rẹ náà má jẹ ìrọ̀lẹ́ ọ̀hún wà lọ.